فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون من سورة المعارف آية لكم قلوا أني فلا أقسم برب المشارق والمغارب فلا أقسم برب المشارق والمغارب أيوة أعرف يا إنسي قلوا فلا أقسم برب المشارق wàlùmọ̀gọ́rì pẹ̀lú olúwa mọ̀ṣáárì dámọ̀rì wàlùmọ̀gọ́rì abikini mọ̀gọ́rì fún láti wà nílé ẹ̀bá mọ́ṣíríkì wà ní mẹ́rù ó ti púpọ̀ ó ní olúwa ni wà nílá ìlú mọ̀ṣíríkù wà ní mọ̀ṣíríkù ó dé bí ibìkan nù arahman rabbul mashriqayn onínú suratul ma'arij onífàlá uqsimu bi rabbil mashariqi wal magharibi àwọn akẹ́nù àwọn ọ̀tá islam wọ́n bú àwọn ayà yìí àwọn anìjẹ́rí àwọn ti sọ nípa ní kòránì yìí àní ìsọ̀rọ̀ ọlọ́run òun láti máa ń sọ fún gbogbo àwọn táwọn náà gbé palapàla délẹ̀ yorùbá yìí náà ẹ̀ àbí ìfìtakòrò àwọn ìgbẹ́nu rẹ̀ sọ̀rọ̀ ẹ̀kọ́ ni ọlọ́kọ́ ìmọ̀ ni ọlọ́wá tọba kan wo lọ́ọ̀kẹ́jọ́ kan bí sọ̀rọ̀ wíkú yìí igbó níbi àlọ́àlá tó níbi àlọ́àlá lánàá bí sàlọ́àlá mọ́rọ̀tán mọ́rọ̀tán ó sàlọ́àlá ní kíní ẹyọ kọ̀ọ̀kan ó fọwọ́ lẹ́ẹ̀kan ó bọ́ ojú lẹ́ẹ̀kan ó fi mú lẹ́ẹ̀kan ayú ẹ̀kọ́

ó débi lúwọ́tùlẹ̀ ma'ari ó ní fàláwù kò síbù bìrọ́bì lìmọ̀ṣárì ti wà ní mọ̀gọ́rì bẹ̀ ètò àwọn ewó láwà mú bẹ̀bá yóò dé mọ́ sírì pẹ̀lú ní àbí méjì méjì ní àbí mẹ́ta gbogbo ẹ̀ العلامة الإمام إمام أهل السنة والجماعة الإمام أحمد ابن محمد ابن حنبل عليه رحمة الله nígbà mùlẹ̀ṣẹ̀lóòrùn tí wọ́n gbé òsìlé ìdájọ́ àdá wọn lóògbùjọ náà mo ṣe rántí pàájú ìṣèjókòó kan lórí ẹgbẹ́kò ní ìdájọ́ mọ́nà padà sí lórí àwọn prógrámù táàmù ń ṣe lórí social media àti orí rẹ̀ ni ó dàbí pé tọ́pìkì ọ̀rọ̀ ni pé ìdí Bukhari gbogbo àwọn àyà báyìí àwakò díẹ̀ ni ohun tó lápadà níbi parí ìjòkó ọ̀hún gbẹ́ngbà náà àmọ́ fẹ́ tó jòkó méjì àbí ẹgbẹ́ta awakọ̀ olúwà àwọn ajá báyìí wá táwọn ọ̀tá Islam táwọn kan jòkó ti wẹ́ fún wa mọ́ ní ẹ̀wò Kùránì tí wí ẹ̀wò ti wí àyè ẹ̀wò ti gbogbo ẹ̀kẹ́rẹ́ ẹbá ní ti táwọn àfáà pọ̀ lórí ẹ̀ ẹwà mọ́ ní pé kò sí tó dàmú Al-Qur'an Al-Qur'an kitabun muhkam muhkam ah, bá ní tíra ìyẹjú Al-Qur'an ìyẹjú púpọ̀ tọ̀ ọ̀rọ̀ tí wọ́n bá wá dé bẹ́ẹ̀ bí ò bá wá yí ọ́ فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون فاسألوا tó ọba tí ló alùkùránì tí ó yí ọ wá wọn ta ló yé àwọn ẹni tó bá wá yé yìí àwọn ẹni kí wo lọ rẹ̀ bèèrè ní ọwọ́ ọwọ́ àwọn ẹni ọjọ́ wọ́n sàlàyé fún ọ kò yí ọ ọwá torí ẹ ọgbógun ti alùkùránì

kò ní sọ̀rọ̀ fẹ́nu wá àyíká bá fi ránṣẹ́ sí tó bá ti débi ọ̀rọ̀ ẹ̀sìn tọ́rọ̀ bá débi ọ̀rọ̀ lé ayé ànábì náà lè sọ tóun náà wíṣì tóun náà fíìlì gẹ́gẹ́ bí ogun yẹn náà ṣe máa ṣe kíni táà ṣe máa ń fíìlì tó yẹ pé ó pọ́síbù kó ráìtì mẹ́ ó ti pọ́síbù kó ṣe kíni kó bá ní kó sọ òun náà ni ó sọ ìtọ́lọ́wọ́n bá ní kó ṣe òun náà ni ó ṣe tí ó sì sí yàtọ̀ láàrin gbogbo tó bá sọ tọ́ in tó bá wá sọ fún wa àtàlùkùránì tó bá ké fún wa yẹ ojú kan láàrín wo méjèèjì pé méjèèjì ọ̀rọ̀ o tó ké fún wa tó pè fún wa àgbà tó ké fún wa tó pè ní fún wa kí láti ibi tá kọ́kọ́ dájúkọ tẹ́lẹ̀ alùkùránì kan ló sọ̀jẹ́sẹ̀ mú alùkùránì kan inú alùkùránì kan ni wọ́n ti ké ẹnu àdínẹ́bì àwọn sọ̀hábí àdínẹ́bùwà Muhammad gbé wọ́n sì gbóòtì òun náà lẹ̀sí wọ́n jọ́nà alùkùránì padà ni ẹtún wọ́n kọjú sí oyin padà náà nù lẹ́sẹ̀kẹsẹ̀ ọlọ́mọdé àfún wa ní agbọ́yọ̀ ọ̀rọ̀ rẹ̀ fàálà kò lè Islam tán bá ń yọ àwọn tọ́wá ní wà ní láìlì mọ́ṣílẹ̀kù wà ní mọ́gbìrìbù ló wíwí ọ̀hún náà ní ẹ̀rọ́bùlì mọ́ṣílẹ̀ kan ní wà lọ́bùlì mọ́gbìrìbù yìí ká etí rẹ̀ kálukú padà sí lẹ́fẹ̀ẹ́ sáwò yóò náà kó lè máa jẹ́ kí kálukú náà fẹ́ á ah, mo fẹ́ mẹ́sì mẹ́lẹ̀ padà sí lẹ́fẹ̀ẹ́ torí nǹkan ní bẹ́ẹ̀ púpọ̀ ní àwọn ìrújú àtàwọn ìdàrúdàpọ̀ àwọn ọ̀tá lórí àpọ̀ ó pọ̀ bá ọlọ́wọ́sà wa fọ́ tẹ́rí bá ti wá ń ṣe olórí alukur'an bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe lórí hadith annabuwa muhammad sallallahu alaihi wasallam èyí ò làwọn ti wá wá làwọn kàwúwa làwọn ti kíni làwọn ti gbọ́yé ní kàwú ṣe ti dákúdá sáwùjọ ti wá pé àà irọ́ àbí bukhari à kìdí àlẹ́ gbógùtì ìjú ọba níbi òyí ọkọ̀ wọ́ta ọdún nígbà tó kó dàlọ́ lábọ́ta ní jùlọ àà Buhari ti dàlọ́ lárúgbà lójú ó láti tààrà lẹ́yọ kọ̀ọ̀kan ọdún báwọn èèyàn jọ sàlàyé pé àkó yí ọdí a lè tàlù àlá lẹ́yọ kọ̀ọ̀kan èyí olójú ọ̀ràn ìyá rẹ̀ ọgbọ́dọ̀ mọ́ fọwọ́ rẹ̀ lẹ́ẹ̀kan ọgbọ́dọ̀ mọ́ bọ́jú lẹ́ẹ̀kan ọ̀ràn ìyá rẹ̀ bọ́bá fọ́ lẹ́ẹ̀mejì ó dáa súnà lọ́tẹ̀lé bọ́bá fọ́ lẹ́ẹ̀mẹ́ta súnà lọ́tẹ̀lé àwọn orú nǹkan báyìí pọ̀ tó ń jà láwùjọ wa ọkùnrin kan gẹ́ tí mo fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ àwọn olórí mídíà ní orí mídíà náà láti ti sọ nínú àwọn tí wọ́n ń takò Bukhari náà ọlọ́mọta tó ti fi lọ́mí lùkàn kódà mo tún rántí rẹ̀ lánàá ẹnìkan ní ọkọ̀ sẹ́ńdẹ̀ sí mi ti pẹ́ láti oṣù méjì mo tún wá ẹni tó wá sẹ́ńdì kìíní kan sí mi lánàá mo kàn tún rí fídíò nígbà á ah, ìwọ̀n tí ìjẹ́ lórí kìíní yìí wá gbé lánàá wà máa nìkí pẹ́yàbọ́lọ́mbà fún alásìkò lẹ́nu insha Allah ta'ala láwọn ìdàrúdàpọ̀ tàbí gbọ́dọ̀ fúra so gbogbo àwọn àyà báyìí àtàwọn àhàdìsì báyìí bàbá ti rí tọ́ ti rí jẹ́ ní objection nípa rẹ̀ kẹ́mà pé ìmọ̀ ló dàmú àwọn ẹ̀rọ àlàyé ló wá lórí àlàyé onábìkíní onáni ẹni dáwí yìí tí wọ́n ní gbogbo kí ní rẹ̀ yìí gbogbo nǹkan ló ti kọ̀ndẹ́mù ní ìsìlámù jẹ́ olóògùn mẹ́ta kò Bukhari ó ní kò sí ti jẹ́ sọ láti ìjànáńdà ẹmọ kírun tó kù lára yóò sí ti jẹ́ bẹ́ẹ̀ kódò takù dídí ó ní kò sí ti jẹ́ ẹmọ kírun dímọ̀ inna lillahi wa inna ilayhi raji'un ìgbà tó sì fẹ́ẹ́ dìgbà oní rẹ̀ oní sọ̀látù jánásà ẹ̀mọ́ sí òṣòkú lára ń gbọ́lọ́wà náà Al-Qur'an olóhun tí àmẹ́jì gbogbo àwọn àfá pátápátá ẹlọmúwá ní tọ́lọ̀ bá dárúkọ sọ̀látù jánásà ẹlọmúwá olóhun tí àmẹ́jì gbogbo àwọn àfá ẹlọmúwá tọ́lọ̀ bá jọ̀rọ̀ pa sọ̀látù jùmọ̀ ẹlọmúwá kódò <laughs>

tó bá ti wí ẹ̀jẹ̀mọ́ tó bá ti ń sọ ẹ̀jẹ̀mọ́ dápadà fún wí láti ní àwọn tí wọ́n máa takò ń ṣe So if they believe in the same as you believe in, then they have been rightly guided. But if they turn away, they are only in dissension, and Allah will be sufficient for you against them and he is the hearing, the knowing.